Mm. Thank you, Father. Mm. Ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ìmúna olùmọ̀ràn ẹ̀yin náà ṣọ ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ìmúna olùmọ̀ràn ìmúna ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ìmúna olùmọ̀ràn eyi na chọ chọ chọ chọ eyi na chọ eyi na chọ chọ chọ chọ imu na olu mọrọ eyi na chọ eyi na chọ chọ chọ chọ eyi na chọ chọ chọ chọ olu mọrọ kimu eyi na chọ eyi na chọ chọ chọ chọ I'm composing new record that is coming. Good morning, everybody. Eyin na sha sha sha sha, eyin na sha sha sha sha, eyin na sha. Imu na olu mara. eyin na sha sha sha sha, eyin na sha ka sha ka, eyin na sha ka sha ka, mara imu. Olùmọ̀rọ̀ ni mú wọn, olùmọ̀rọ̀ ni mú wọn, eyín na ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́, eyín na ṣọ́ ṣọ́ ṣọ́, eyín na ṣọ́ eyín na ṣọ ṣọ na ṣọ eyín náà ṣọ eyín náà ṣọ ṣọ ṣọ ṣọ ìmúná olúmọ̀rọ̀ kìmúná olúmọ̀rọ̀ eyín náà ṣọ ṣọ ṣọ ṣọ eyín náà ṣàmúgà eyín náà fọfọfọfọ eyín náà ṣàmúgà eyín náà ṣàmúgà ìmúná olúmọ̀rọ̀ kò mú ìmúná olúmọ̀rọ̀ ìmúná olúmọ̀rọ̀ imuna oluma, imuna olúmọrọ imuna olúmọrọ imuna olúmọrọ ẹ̀yin na ṣọṣọṣọ ẹ̀yin na ṣàmúga ẹ̀yin na ṣàmúga ẹ̀yin na fọkànfọfọ ẹ̀yin na tẹríbu imuna olúmọrọ ẹ̀yin na ṣọṣọṣọṣọ ẹ̀yin na ṣọṣọṣọṣọ imuna oluma, olúmọrọ imu nasho enyi nasho imu a enyi o enyi nasho sho sho sho imu na olùmọ̀rọ̀ imu na olùmọ̀rọ̀ imu na olùmọ̀rọ̀ enyi na ṣàmúga enyi na ṣàmúga o enyi na sho sho sho sho enyi na sho sho sho sho enyi na sho enyi na sho sho sho sho imu na olùmọ̀rọ̀ olúmọ̀rọ̀ kúrọ̀kúrọ̀kúrọ̀ ìmúná ṣọ́ ìmúná olúmọ̀rọ̀ kẹ́yìn náà fọ̀fọ̀fọ̀fọ̀ ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ẹ̀yìn náà ṣàmúgà ìmúná olúmọ̀rọ̀ ìmúná olúmọ̀ ìmúná olúmọ̀rọ̀ ìmúná olúmọ̀ imuna olùmọ̀rọ̀ imuna olùmọ̀rọ̀ ẹ̀yin na ṣàmúgà ẹ̀yin na ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀yin na ṣọ̀ ẹ̀yin na ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ àwọn kẹsẹ̀ tó máa jáde ní ọdún tó ń bọ̀ ẹ má retí wa ó ń bọ̀ lọ́nà láìpẹ́ ṣe rí àwọn imú àti ẹ̀yin na ṣọ̀ ẹ̀yin na ṣọ̀ṣọ̀ṣọ̀ imú na olu olùmọ̀rọ̀ you see imú tó bá ti dàbí ti Olúmọ rock tó tún wá ní nǹkan tó dàbí ti ẹ̀tẹ̀ tí wọ́n ń pè ní leprosy lára ẹ ṣọ́ra ìyẹn ni orin náà lọ báyìí pé imú na Olúmọ rock imú na Olúmọ imú na Olúmọ tí eyín lọ báyìí pé eyín na ṣá ṣá ṣá ṣá eyín na ṣá ṣá ṣá ṣá eyín na fọk fọk fọk fọk eyín na ṣàmúga eyín na ṣàmúga eyín tá fi pọ̀kọ̀ jẹ eyín tó máa pọ̀ ọmọ jẹ eyín na ṣàmúga eyín tí wọ́n fi ń yọṣọ eyín na ṣàmúga eyín na ṣàmúga eyín na ṣàmúga ṣé ẹ rí ẹ káàárọ̀ sórí ètò yìí àárọ̀ kùtùkùtù láti wà bíi tó tẹ̀ ní ìlú Canada ó ti yé ní ìsìn tó bá ti lówó àwọn owó kan wà hmm? àwọn kan eyín wọn ò tiẹ̀ ṣe ṣàkàṣàkà tó bá ti lówó tó jẹ́ obìnrin lára àwọn ẹ̀wọ̀ obìnrin òun náà ni eyín bẹ́ẹ̀ ni ẹ rí pé nígbà tí àwòrán kan tí mo fi ṣe dp mi yẹn ẹ rí pé tí n bá ń rẹ́rìn kì í ṣe pé ká fẹ́nu pọ̀ ká fún ẹnu náà pọ̀ báyìí ká wá fún pọ̀ bí òbò arúgbó ká máa fẹ́nu pọ̀ nítorí pé eyín obìnrin tí ò bá ṣe é rí ta ló fẹ́ ta ló ní because eyín yẹn náà la máa gbé sí làwọn ti máa jáde la máa fi kìsì ọkùnrin ó ti yé bẹ́ẹ̀ sọ máa fi kìsì ọkùnrin you understand me kò sẹ́ni tó máa fẹ́ kó o fẹyín ṣàwùn jẹ tó ti yé àwọn eyín ó ti yé bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó máa fẹ́ kó o fẹyín ṣàwùn jẹ téèyàn bá ti lówó bẹ̀rẹ̀ láti ibi eyín láti bẹ̀ bẹ̀rẹ̀ lákò wá síṣe ẹsẹ̀ in fact ọwọ́ ẹ̀ o lè má tó ìkànnà sí but eyín ẹ̀ tó bá ṣe eyín báyìí ah wọ́n máa wí pé yéè ọmọ ẹ̀lẹ́rẹ́ ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ mọ àwọn obìnrin tó burẹ́wà òbúrẹ́wà obìnrin tó bá ṣí eyín wàá sá sókèrè ni wàá ní kírè ẹ gbà wá òun náà ni cassette náà máa jáde láìpẹ́ ní ọdún tó ń bọ̀ ẹ máa retí cassette original disc ti ẹ̀mí orin tí ẹ gbọ́ yìí tí kò gbọ́ kíní ẹ̀ fún kíní ẹ̀ máa jáde album ẹ̀ máa jáde very soon coming soon bẹ́ẹ̀ ni ní ọdún tó ń bọ̀ ṣòtìyé ṣe rí tí àwọn tó jẹ eyín tí wọ́n bá jáde tó ń bá display kankan fún yín kò ń ṣàwọn ni wọ́n ní o owó tí wọ́n jí owó ike toró lè ní wọ́n gbogbo fúrọ́ọ̀dù àwọn ìyá àsàlẹ̀ fúrọ́ọ̀dù àwọn bàbá àsàlẹ̀ fúrọ́ọ̀dù àwọn ni wọ́n fi ṣe bàbá àti ìyá àwọn ló ń bá wọn sùn olè ni wọ́n olè olè olè olè wà náà ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ó lè wà náà jẹ wọn àwọn òsínwó èèyàn bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti rí àwọn imú tó bá ṣáà ti ga gògòrò irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n lè rọ́kọ fẹ́ ní irú ìlú wọn wọ́n máa lọ fẹ́ bíi Zimbabwe ẹ má bínú ẹ̀yin ará Zimbabwe ẹ gbọ́n pé mo ti gbé àwọn ọ̀nà ìlú yẹn rí kò sáwọn táwọn yẹn ò lè jẹ torí wọn ò mọ kankan tí wọn kì í jẹ gbogbo ẹran ní jíjẹ bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ orin ni orin la máa fi fún wọn wọ́n nídìí orin ẹ gbọ́dọ̀ wọn gbúdọ̀ má láwo tán máa ṣorí fún wọn kó gbogbo èèyàn ni wọ́n láwo tán ṣe fún bí at least ah, ẹgbẹ́ tó bá máa sọ̀rọ̀ ń sìn oríṣiríṣi òní náà máa kọ́ fáwa àwọn ìsídèlé ara ẹ̀ ní eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣámúgà eyín náà ṣíṣàṣàṣàṣà eyín náà fọ́ọ̀k eyín eyín eyín náà bíríkì eyín tó fi ń ṣálẹ̀ eyín mm. obìnrin tó bá ti rówó owó kí lorúkọ ẹ̀ tó bá mọ̀ pé olówó dáadáa eyín ló máa kọ́kọ́ ti bẹ̀rẹ̀ wá lọ túṣọ̀ pẹ̀lú eyín ó ti ẹbẹ yẹn wàá lọ ṣe eyín ẹ eyín ẹ báyìí tó bá lè ṣe eyín wàá lè máa wí pé ókè o à èmi láyé mi eyín eyín ibẹ̀ ni ẹwà obìnrin wo <laughs> ojú ó ṣe pé kò kàn máa lo wàá wá ṣe photoshooti ṣọtóṣọpù kó aṣọ wèrè kan sọ́rùn àwọn aṣọ tó ń fi ke wọ́ àwọn wọn owó wọn kọ́ ni wọ́n ń jẹ ò gbọ́ bá là kúrò àwọn kan tó bá display jáde ẹnì kan gbé rìsíìtì ẹ̀ jáde fún yín ike ni wọ́n rà fún wọn ni eyín náà ṣọṣọṣọṣọ eyín náà fọ́ eyín mi ọlọ́run má jò bàjẹ́ àdúrà tá a máa gbà láàárọ̀ yẹn gbàdúrà ẹ tẹnu mọ́ ẹsẹ̀ olúwa jọ má má jẹ́ kẹ́yìn mi dàbí ẹyin ṣàmúgà má jẹ́ kẹ́yìn mi ṣe ṣàkàṣàkà bí ẹyin tí wọ́n ti ṣépè fún ẹyin mi gbọ́rọ̀ olúwa ò ní ṣe ṣàkàṣàkà ẹyin mi gbọ́ àwọn èèyàn tó tiẹ̀ lówó gan àwọn celebrate tó ẹyin wọn bá rí bákan tó tiẹ̀ jẹ́ pé kìnìún wa lọ ṣe é ewé hmm. ní àbúrò máa pariwo gan kó eléwé bíi dìgírí kan téyín dẹ̀ máa dàbí yín ọkọ eyín kan rí yàmàyàmà eyín eyín òṣì eyín bí bí eyín tó fi ń roko bí eyín ọkọ tó ti bàjẹ́ tí wọ́n fi ń ṣálẹ̀ kiri imú àwọn yẹn ló bá máa sọ̀rọ̀ àwọn abirùn eléyìn abirùn àwọn abirùn èèyàn abirùn lẹ́yìn tẹ̀ ní o àbírù lẹ́yìn tẹ̀yìn o ẹ̀yìn náà ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀yìn náà ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀yìn náà ṣàmúgà àbírù ni ẹ̀yìn tẹ̀ni ó yá ẹgbẹ́rin ẹgbẹ́rin ẹgbẹ́rin ẹgbẹ́rin o ẹ̀yìn náà ṣọ́ ẹ̀yìn náà ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀yìn náà ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀yìn náà ṣọ̀ ẹ̀yìn náà ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ àwọn ọmọ àwọn tó máa ń tẹ̀lé àwọn ìyá tó ń bayé ènìyàn jẹ́ tí wọ́n ń ṣe fraud káàkiri àgbáyé owó olówó ni wọ́n máa ń ná kiri àjọ tí wọ́n bá wọ̀ gógó ẹ̀ pátá owó olówó ni wọ́n fi rà á o ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ẹ̀yin náà ṣọ àmúga ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ṣọ ṣọ ṣọ ẹ̀yin náà ṣọ ẹ̀yin náà ṣáàmù gan imuna olùmọ̀ràn ìmúná olùmọ̀ ìmúná olùmọ̀ràn onímúlẹ̀ púrọ̀sì onímúgèlèdè onímú ìmúná olùmọ̀ràn kìnìyẹ mi tóun yẹn ò ṣe kiri dáadáa. ẹ̀yin ẹ̀yin burúkú ẹ̀yin ṣàmúga ẹlẹ́yin oró àwọn Kogi state ìlú yàmi ní ẹ̀yin oró ìmọ̀ òun wá ẹ̀yin burúkú ò o ẹ̀yin burúkú ò láwo kò dá nílé ọkọ kò wá dá lẹ́yìn ọlọ́ kò dá lẹ́nu ọkùnrin èyí burúkú tí kò lè kí sí ọkùnrin gbogbo ọkùnrin tí wọ́n kì sí wọ́n ti ṣá wọn jẹ gbogbo wọn ni wọ́n ti gbà pa wọn létè èyí òró èyí òró èmọ̀ ń wá o èyí òró èmọ̀ ń wá èyí òró èyí òró èmọ̀ ń wá o èyí òró èyí òró èyí òró èyí tán fi ń pààyàn jẹ gbogbo apààyàn tó wà nàìjíríà ni wọ́n mọ̀ pátá porogodo apààyàn àwọn olè gbogbo ẹ̀yin tí ẹ kóra yín jọ sí London tẹ́ ń jalè yẹn ìwò a máa tú yín síta tẹ́ ń nọ́ke nọ́ke nọ́ke gbogbo nǹkan bá gbèsè wọ́n rà fún wọn ni. adúgbò ayaya ìrísíìmì kiri kan from àtijọkẹ àrísíìdì sọmọ àti kiri kan kiri kan àrísíìdì sikari kiri kan kiri kan gbogbo ẹ náà ni ike oníke náà fi wọ. Enyi na sure, sure, sure. Enyi na ugly. Enyi na ugly. Fita ló ṣàánú ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ Fita. Ẹ̀yin ò dáa. Obìnrin tẹ́yìn rẹ̀ òun hàn eyín náà ṣàṣàṣàṣà eyín náà ṣàṣàṣàṣà eyín náà ṣàmúgà o eyín tí ó dáa eyín tó máa ń mẹ̀jẹ̀ ọmọ kékeré eyín tó máa ń pọ̀ ọmọ jẹ eyín tí kò dáa eyín náà á bí irun ní abirùn àti imú gbòòlà mú bí olúmọ ó dà pé wọ́n gbólúmọ lẹ́ẹ̀mẹ́rin ń ló bú kú èèyàn olè máa proud we have we were key iṣẹ́ wọ́n ní bá tó yín jẹ má máa ṣe bára ẹ̀ má máa support evil lórí burúkú ọmọ ó lè ayé yín ò ní da ẹ̀ ní ṣan tó da jẹ hmm. yín àṣọ wọn ti múnà olúmọ̀rọ̀ kan wọn yé bàjẹ́ àwọn èèyàn táyé wọn bàjẹ́ ilé yín jàǹgà ṣàkà àwọn gílìmù tẹ̀tẹ̀ bí yín náà máa gbà yín bí kíní síta ó lè owó lówó owó olówó owó olówó náà máa kó owó olówó yẹn ní owó olówó owó nàìjíríà wọn kó síbẹ̀ wọn ni wọn ṣe wọn wọn náà kó sí wọn lọ́wọ́ wọn máa máa sọ bí olórí burúkú wọn máa sọpọ́ọ̀tì wọn kò ní dáa fún ìyá yín ní dáa fún ìyá yín àti bàbá yín tí tó ṣiṣẹ́ pásọ̀ tí ò ṣoríire aláyé bàjẹ́ aláyé bàjẹ́ ọmọ òfò ọmọ àdánù ngbà tẹ bá gbà gbà tẹ bá ti fi kándù tí àyín àgbàbá yín àwọn aṣọ àwọn kérúbà kérosí yẹn náà níṣẹ gbogbo wọn wọ́n ti fi àwọn ti bá yà láyé báwo láyé wọn yóò ṣe ní kò ní bàjẹ́ eyín ọmọ tó bá bí ọmọ eyín wọn máa ta ni wọ́n bá bí mú apirun imú ọmọ wọn ó máa rí ṣàkàṣàkà ni ẹyẹ bàjẹ́ nítorí àwọn èèyàn gidi àwọn èèyàn náà gbé kínní lórí burúkú láyé tí ò mú yes yes àwọn òpònú èèyàn lẹ́yìn lẹ́yìn oró lẹ́yìn oró kéèyàn kọmọ kí kí obìnrin kí kí kéèyàn máa kọmọdé kọbìnrin máa fún ẹnu pọ̀ bí kínní èèyàn wà nílò òyìnbó ẹ̀dẹ̀ máa lẹ́ lówó owó yẹn tó ń fi ra gbogbo ìbojú òṣì orí burúkú fún yín ẹni kó fi bá yín ṣe yín yín aṣáàrí wọn ṣe yín tọ́kì wọn ṣe yín káàkiri London gan-an ẹ lọ téyìn yín ṣe kẹ́ túmú yín ṣe ẹni kan bá yín rìdíìsì imú tọkọ̀ tó tóbi bí wèrè yẹn wọ́n fún wọn lówó ẹni kan bá imú imú ni ìṣòro ti yín ẹ tó bá nímú ìṣòro tó nímú problem tell them to do imú for you to do your imú for you ìwọ tó ní ẹyin problem tell them to use eh, owó ní owó tó kó dání owó burúkú owó ẹ̀jẹ̀ kan nínú owó tó fi ra àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ kiri àṣírí yìí máa tó bọ́ ọ̀sẹ̀ tí mọ anything ẹni bá ní káṣírí ẹ̀yìn kà máa tú kò ní dáa fún ẹni náà ẹ lọ tú ẹyin yín ṣe ẹyin bàmpá ẹyin bàmpá yẹ ẹyin ẹyin ẹyin ẹyin kẹyìn kún a máa rí pé wọn máa ń àwọn tó bá ń ṣe make up la máa rí pé wọn máa ṣe yín yamayama mẹ́rin tó wọn máa ń ṣe torí pé make up ni wọn yọ pink up kúrò ẹyin adẹ̀ tún wà sẹ́ẹ̀tì ṣé ó yà kí èèyàn máa fi rí ẹyin burúkú wọ̀nyẹn sọ̀rọ̀ gan lórí social media tí ìbàjẹ́ pé ayé bàjẹ́ imú burúkú ẹ ti ẹ máa gbé yín wọlé ó máa ń jẹ láti bàjẹ́ ti kéyín burúkú síta gbogbo nàìjíríà ló ń dàrú ẹyin yẹn téèyàn máa ń tọ́ máa ń fẹ́ mọ́ èèyàn tó ìlú tó máa ti fi ń sọ̀rọ̀ ẹ̀ nǹkan máa máa bàjẹ́ ni ẹ máa fẹ́ yín burúkú sọ̀rọ̀ àwọn èèyàn ẹ jẹ́ kéyín ẹyin tẹ́ bá fẹ́ fi sọ̀rọ̀ àwọn èèyàn ẹ jẹ́ kéyín yẹn kó jẹ́ yín tó sẹ́ẹ̀t téèyàn bá ti fẹ́ gbójú síta tó fẹ́ máa sọ̀rọ̀ èèyàn tó fẹ́ nu máa dẹ́ sọ̀rọ̀ tó fẹ́ máa dá sọ̀rọ̀ imú ẹ gbọ́dọ̀ jẹ ẹmu tó ṣe rí kì ṣe mú oru kì ṣe mú tó dàbí olúmọ̀rọ̀ kó ń dá olúmọ̀rọ̀ kìlọ́nà mẹ́jọ kó sósó pé kí ló dé gan gbogbo imú yín àtẹ̀yìn bó ṣe rí ní lẹ́fẹ́ sọ nàìjíríà ẹ fẹ́ sọ nàìjíríà di di di tó pèlè tó pèlè tó pèlè tó pèlè tí ò kò ní kankan ṣe gbogbo ẹ̀kọ́ bàjẹ́ yín bàjẹ́ imú tún bàjẹ́ ló dé àwọn èèyàn wọn ò tètè fúnra sí yín pé ṣé imú irú imú ìyẹn náà máa fi sọ̀rọ̀ èèyàn ni wọ́n máa fi sọ̀rọ̀ odidi ìlú tó tó tó ṣoríire tó máa ṣoríire kò sẹ́ni tó bá fẹ́ yín burúkú yẹn máa sọ̀rọ̀ fún táyé òní bàjẹ́ àwọn ìyá wọn yẹn náà eyín wọn báyìí náà bó ṣe rí nìyẹn wọn yóò lè at least ẹ tiẹ̀ ẹ tiẹ̀ ayin ẹ ugly ẹ tiẹ̀ lè ṣara ugly ugly plus ugly it's got to ugly it's got to mu tẹ́tẹ́ ikú sí lọ kẹrin ó lè ó lè gbogbo nǹkan tó máa fi dìstẹ́ wọ́n rà fún wọn ni àwa ra nǹkan tiwa ni ara ni ẹni ẹni wọn máa gbé kiri gbogbo àwọn tó ń pààyàn ní dànù nàìjíríà ni wọn mú ayé yín máa bàjẹ́ ṣé london ilẹ̀ wà yálàjà yín ló dá london sílẹ̀ ni london is the united kingdom is for the white it's not for you terrorist it's not for you evil ẹ̀yin mọ̀jẹ̀mọ̀jẹ̀ vampire ẹ̀yin bàjẹ́ mo ń bọ̀ but that is your want to release your son for you ina sure máa fẹ́ ṣe praise and worship ni ina sure ina sure ina ó ti fẹ́ jọrin ó ti fẹ́ jẹ̀dẹ̀ china gan ina sure tán tán tán tán tán nyina tong tong tong tong tong tong nyina tong nyina tong tong tong tong tong jin jin ji cha tong zhan tong chuo zhan zai zhang nyina tong tong tong e nyina tong tong e no tong e tong tong tong tong e nyina tong tong tong e nyina tong e nyina wu de nyina tong tong ji tong nye oni èdè èdè èdè China really mo mu àlè lóye bàjẹ́ kò ní dáa fáwọn tó fún yín lówó tẹ̀ ń jáde fún kò ní yẹ gbogbo òfò lẹ́ máa ṣe tọmọtọmọ tilétilé yín ò ní rójú kò ní ráyè fún yín ìlòṣì ìlòṣì ẹlẹ́ni tìjú ó lè aláyé bàjẹ́ yínà yínà ọkọ imúnà olúmọ gbàǹgbà ìmúnà ìmúnà ìmúnà ìmú ìmú ìmúnà bí òkè méjì tó wà lẹ́yìn ìkàrẹ́ ìmú ìmúnà ànànà òkè ńlá eyín nà eyín burúkú eyín nà ṣàṣàṣàṣàṣà eyín bí eyín aga eyín tó ń hàyàn léyín tó ń hàyàn kò yó ló máa hàyàn létè àlèyàn láwọn wọn ò lè kíìsì e, eyín wọn àwọn ni ó máa àwọn ni ẹ̀jẹ̀ máa máa búyọ ní ṣàràrà eyín tán fi ń mújẹ mújẹ mújẹ. mújẹ wọ́n máa máa tún support àwọn mọ̀jẹ̀mọ̀jẹ̀ tọmọtọmọ panípaní jẹranjẹran ìkà ìkà èèyàn olófò lòṣì wọ́n fẹ́ máa bímọ ní dá àwọn ìyá alájà yín ìyá alájà yín àwọn bàbá láyé wọn ní ṣàtò ìdajẹ ní dá fún yín láàárọ̀ tọ́sídẹ̀ẹ́ ó lè burúkú. Only or terrorists sitting in people's country destroying people's system di ọtí olè mi ò lè jẹ́ kó ń dẹrù sí mi lórí owó tó fún mi bó sì ṣòwò yín ni snatch your money snatch your sweat Stop your factory. ẹ̀yin náà ṣọṣọṣọ ẹ jẹ́ ká kọrin yẹn ká tó máa lọ a máa ó yẹ ká play voice note nísìnyí voice note yàgbá yàtì a kì í play àwọn voice note yẹn tó bá ti inú ẹ̀ bá ti tó kàn ṣe gogoro níta ẹ̀jẹ̀ kó ṣe gogoro gan imú tó kàn dàbí imú imú mí imú àwọn tó nímú yẹn gan ìbòló kíkiní gan ó tún imú ẹ̀ tún ṣe jù yẹn ó tún fà jù yẹn lọ. máa kéyín síta wọn máa ké yín síta wọn á gbé mú gbogbo wọn gbé mú jákujáku wọn á máa kọ wọn á ṣe bí olórí burúkú ọgìlì mú ọgìlì eyín. ẹ̀yin na ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ẹ̀yin náà ṣọ́ ṣọ́ ṣọ́ ṣọ́ ẹ̀yin náà ṣáká ṣáká o ẹ̀yin náà ṣọ́ ṣọ́ ṣọ́ ẹ̀yin náà ṣàmúgà ẹ̀yin náà ṣàmúgà ẹ̀yin náà bí ẹ̀yin ọkọ ẹ̀yin náà ṣọ́ tọ́tọ́ eyín tó pa ni jẹ eyín náà ọ̀gbìn yìí eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣọ́ṣọ́ṣọ́ eyín náà ṣọ́ṣọ́ṣọ́ ó máa tọ́ bá tó wí eléyìí á ti jáde fún Ìyábọ̀ Òjó tó bá ti wélé á ti jábọ̀ dé fẹ́lẹ̀ ìyẹn rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn burúkú kẹ́ ẹ̀ máa fẹ́ ẹ̀yìn burúkú sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó dáa jù ẹ lọ ẹ̀yìn burúkú ẹ̀kẹ́yìn sí pátákẹ́ lọ kẹ́yọ̀ kẹ́yìn sísàn mi ẹ lọ gbé mú yín sísàn mi kẹ́ lọ sọ mí ètè burúkú. change ti change ìmọ̀ ti ti ọ̀tí ọ̀dọ̀ ìmọ̀ ìmọ̀ ti tó change gàngànà gàngànà ìmọ̀ tó ní ẹ̀tẹ̀ nínú ìmọ̀ ìmọ̀ tó ní ẹ̀tẹ̀ ẹlẹ́tẹ̀ ni mú ẹlẹ́tẹ̀ ẹ̀tẹ̀ wà nímú yín ẹlọgbẹ ẹ̀tẹ̀ pamọ́ imú yín ó ní ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ wà ní pẹ ẹlọgbẹ ẹ̀tẹ̀ yín ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ wà nímú yín kòkòrò gbogbo ẹ tó ti jẹ gbogbo imú yín tán kí ló dé ah, ah ẹyin yín kò dára ẹyin yín ó dàbí ẹyin tí wọ́n ti fi wọ tí wọ́n kọ́kọ́ èmè títí títí títí títí ní ìlú Kogi state ní òkèlè àti gbogbo kiri torí pé ẹyin yín dàbí ẹyin ọkọ ẹyin ọkọ ni ẹyin yín ẹyin yín ó dàbí ẹyin ṣámúgà tó máa fi ń wílẹ̀ níbi tó ti fẹ́ sin òkú ẹyin yín ò dáa ẹyin yín ọ̀gìlì obìnrin sì rẹ̀ pèrè àyín obìnrin máa ń gbúdọ̀ ní ẹyin tó dára ah I'm proud of my ẹyin olúwa ẹ ṣé o olúwa ṣe fún eyín tó fún mi olúwa mo gbàdúrà fáwọn olólùfẹ́ mi má jẹ́ kéyìn wọn rí ṣàkàṣàkà o kọ́dún tó parí àti ní ọdún tuntun eyín mi ò ní rí ṣàkàṣàkà o eyín ọmọ mi ò ní rí ṣàkàṣàkà o imú wa kò mà ní dàbí olúmọ̀rọ̀ kìlọ́mọ̀ méje o ọlọ́run ṣàánú wa ní àárọ̀ ọjọ́ tọ̀sí ọdún lọ sópin o ọlọ́run gbà mí tọmọtọmọ ni o tẹbí tará àtàwọn olólùfẹ́ mi má jẹ́ kéyìn wá dàbí eyín ṣámúgà o ọlọ́run o má má jẹ́ kí ẹ̀yin ah, ah, ìyan pátì tí wọ́n bá fi eyín sọ̀rọ̀ fún ẹ tètè lọ dìnáì eyín burúkú eyín burúkú tó bá fi sọ̀rọ̀ fún ẹnikẹ́ni nínú pátì kankan pátì yẹn máa bẹ̀ sí ṣẹ̀jẹ̀ eyín tí ò dáa kò dáa kán máa fi sọ̀rọ̀ àwọn èèyàn tó dára láwùjọ eyín burúkú eyín burúkú ẹ̀yin tí kò dáa ta ló lè yín ta ló lè yín o ẹ̀yin ẹ̀yin tí kò dáa ta ló lè yín wọ́n ní ta ló lè yín ẹ̀yin náà ṣọ́ṣọ́ṣọ́ o ẹ̀yin náà ẹ̀yin burúkú ẹ̀yin ẹ̀yin tí ò dáa ẹ̀yin tí ò dáa kò má dá ní o ẹ̀yin tí ò dáa kò má dá wọ́n ti gbé dọ́dọ̀ dẹ́ńtìsì nínú London àti ní Turkey wọ́n ní wọn ò lè ṣe eyín burúkú eyín tí ò dáa kò mọ̀ ọ́ máa dáa ẹ jẹ́ sọ pé eyín tí ò dáa kó máa máa dá o eyín tí ò dáa kó máa máa dá bẹ́ẹ̀ ni eyín tí ò dáa àti mú tí ò da ẹ kó sì dànù èmi lọ báyìí o màá tún padà wá ẹni bá ní má dé ni mi ò ní dé bá ẹ jọ ẹnì kan lọ ṣe yín wọn ẹ má jẹ́ káwọn eléyín burúkú fẹyín burúkú sọ̀rọ̀ fún pátì yín o ilé tó bá ti fẹyín burúkú sọ̀rọ̀ sí ẹyà tètè máa dọ́ọ̀jì ẹ̀ fún wọn o tẹ ẹ bá ṣe ìyàwó tó bá fẹyín burúkú fẹ́ sọ yín ẹyà tètè dọ́ọ̀jì ẹ̀ ní kọ̀rọ̀ yàrá yín pé àìdọ́ọ̀jì yín àṣọ àìdọ́ọ̀jì múnà burúkú àìdọ́ọ̀jì múnà lẹ́pọ̀rọ̀sí àìdọ́ọ̀jì orí burúkú àìdọ́ọ̀jì olóṣì bye for now love you guys see me again for voice note of àwọn ìyá àsàlẹ̀ burúkú ẹ ṣọ́ra fún wọn eyín náà nìkan.